يقول المصنف رحمه الله وفي صحيح مسلم عن عائشة رضي الله عنها قالت دعي رسول الله صلى الله عليه وسلم إلى جنازة صبي من الأنصار فقل توبى له عصفور من عصافير الجنة لم يعمل سوءا ولم يدرك فقال أو غير ذلك يا عائشة إن الله خلق للجنة أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم وخلق للنار أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل شيء بقدر حتى العجز والقيس رواه مسلم وعن قتادة رضي الله عنه في قوله تعالى تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر قال يقضى فيها ما يكون في السنة إلى مثلها رواه عبد الرزاق وابن جرير وقد روي معنى ذلك عن ابن عباس رضي الله عنهما والحسن وابي عبد الرحمن السلمي وسعيد بن جبير ومقاتل وعن ابن عباس رضي الله عنهما قال إن الله خلق لوحا محفوظا من درة بيضاء دفتاه من من يخوتة حمراء قلمه نور وكتابه نور عرضه ما بين السماء والأرض ينظر فيه كل يوم ثلاثمائة وستين نظرة ففي كل نظرة منها يخلق ويرزق ويحيي ويميت ويعز ويذل ويفعل ما يشاء فذلك قوله تعالى كل يوم هو في الشعر رواه عبد الرزاق وابن منذر والطبراني والحاكم قال ابن القيم رحمه الله تعالى لما ذكر هذه الأحاديث وما في معناها وقال فهذا تقدير يومي والذي قبله تقدير حولي والذي قبله تقدير عمري, عمري عند تعلق النفس به والذي قبله كذلك عند أول تخليقه وكونه مضغة والذي قبله تقدير سابق على وجوده لكن بعد خلق السماوات والأرض والذي قبله تقدير سابق على خلق السماوات والأرض بخمسين ألف سنة وكل واحد من هذه التقادير كالتفصيل من التقدير السابق وفي ذلك دليل على كمال علم الرب وقدرته وحكمته وزيادة تعريفه الملائكة وعبادة المؤمنين بنفسه وأسمائه ثم قال فاتفقت هذه الأحاديث ونظاهرها على أن القدر السابق لا يمنع العمل ولا يوجب الاتكال عليه بل يوجب الجد والاجتهاد ولهذا لما سمع بعض الصحابة ذلك قال ما كنت بأشد اجتهادا مني الآن وقال أبو عثمان النهدي لسلمان لأن بأول هذا الأمر أشد فرحا مني بآخره بآخره وذلك لأنه إذا كان قد سبق له من الله سابقة وأجأه ويسره للوصول إليها كان فرعه بالسابقة التي سبقت له من الله أعظم أعظم فرحي بالأسباب التي يأتي بها الحمد لله الحمد لله على إحسانه وشكر له على امتنانه وتوفيقه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على أشرف خلق الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ونفع الله سبحانه وتعالى ọlọ́ọ̀bá tí ó tún kádàrà dáadáa mọ́wa tó kàwà kún kan nínú àwọn tí yóò mọ́ tún wà níjòkó albarka yìí ní ọ̀sẹ̀ yìí ọlọ́ọ̀bá náà lẹ́bá tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún àsàlátù àti àsàlámù fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tí bá ń tọ ọjọ́ ọ̀nà tó fi jáde sí yàrá tí kò níye méjì inú tọ́lábìlẹ̀ ẹ̀lì kí ẹ máa wá ìmẹ̀ ẹ̀sìn ìkan àwọn ọ̀nà tí ẹ máa ọ̀rẹ́ ọlọ́run ni kódà طالب العلم الشرعي ẹni tó ń wá ìmọ̀ ẹ̀sìn àfẹ́ ẹ̀mẹ́ni tó lè jẹ́ torí kí sọ bẹ́ẹ̀ torí pé wà iná àtọ́ọ̀lì ọmọ tó bá jáde ńlé alákọ̀ọ́kọ́ kọ́lọ̀jà fi sabilillah hatta yarja jihad fi sabilillah akọkọ ni ẹlẹ́kẹ̀ẹ́jì ni wípé akẹ́kọ̀ọ́ ọmọ ilmọ̀ ṣẹ́rẹ̀ tó bá ń lọ síbi tó dín kẹ́kọ̀ọ́ yẹn Allah subhanahu wa yóò ní kí àwọn màláíkà kí wó tẹ́ ìyẹ wọn lẹ̀ fún orí iye àwọn màláíkà ni yóò ti máa rìn ẹlẹ́kẹta ni wípé àwọn àforíjì fún ó di mélòó ó di mẹ́ta kò wá sí ta ní wàlíyù ọlọ́run ọba náà tí a lè sọ pé ó rìn lórí ìyẹ̀ màláíkà tàbí ní sì tí èyí máa kọ́gbẹ́ tẹ̀ kan sọ pé bẹ́ẹ̀ ṣe ń wò mí orí ìyẹ̀ màláíkà mo ti lè sọ pé sùfì lè yẹ ọ̀kọ́ pè abẹ́ẹ̀kọ́ ni bọ̀tọ́lù mìíràn lè sọ bẹ́ẹ̀ ṣẹ̀rán nítorí pé ṣẹ̀rí àṣọ ṣẹ̀rí àníṣà sáà ń wá

kẹ́lá wọn lọ́gbó ojú ogun ẹ̀sìn pé ah ogun ti dé o gbogbo ọjà gbọ́kọ̀ ọjà gbàdá ọjà gbébẹ̀ o ọlọ́dún ara ọkọ̀ lẹ́tọ̀ fún gbáwọ̀ mùsùlùmí ó ṣe bẹ́ẹ̀ kì í ṣọ̀rọ̀ yẹn fún wọn ṣùgbọ́n náà bá táwọn kan bá lọ nínú wọn káwọn kan ó dúró lé lìyẹ̀tàfàkọ̀ òfin dín wọ̀n yóò bí ròkọ́ ọmọ ìlà ìdá ọjà ilé ìlà aláwọn káwọn kan lọ jíàrì káwọn kan wà lọ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kan mọ́ sẹ́pẹ́ táwọn yẹn bá dé àwọn tó kẹ́kọ̀ọ́ ìlú mọ̀ wá sàlàyé àwọn ọmọ tó fi ẹ̀sìn bá sẹ́kù sí fún wọn àwọn fáwọn ayà yìí ń sọ nípa láti mẹ́ fún ìmọ̀ ayà sọ́tún kí ni ó àtúpà òbá ó sọ láti mẹ́ fún kí ni mẹ́ fún ìmọ̀ ìfọ̀ ọlọ́wọ́ bá dọ́gba láàrin ìmọ̀ àti jihad fi sàbílà tó pé nínú iṣẹ́ tó lè tó lágbára nínú ẹ̀sìn wa jihad fi sàbílà jẹ́ kan mẹ́ àmẹ́lẹ̀ àhábù ilẹ̀ allah kọ́ra asọ́látù bí wáṣíà kó tó tún máa ayù قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله ìyẹn tó lóore jù ní kéèyàn kéèyàn tún lásìkò ẹ̀ kéèyàn láti àwọn òbí ẹ̀ méjèèjì láì máa kéèyàn ṣe jihad jihad ìlànà bí wàá dọ́gba pẹ̀lú ọlọ́run wàá dọ́gba ọlọ́run wàá dọ́gba pẹ̀lú ìmọ̀ ìdán àwọn oríire yìí èyí mọ̀ gbọ́ èyí dẹ̀ mọ̀ sọ yóò mọ̀ jẹ́ kéèyàn kìnyìn ó balẹ̀ ńgbà téèyàn bá ti ń dààmú lórí ìmọ̀ ìyẹn lè wá òpin ìmọ̀ irú mọ̀ wo inú ṣẹ́ra inú ṣẹ́ra ìjọba inú ṣẹ́ra ìmọ̀ ẹ̀sìn lájọ́ kò fún ibi lè pààyàn ìyẹ́ lè rí tẹ̀ ìyẹ́ lè olùgbẹ́ convenience but ẹwà dúró ẹ̀sán tí Allah àti àrẹ́ ìsọ̀lá àrẹ́sálàm tí wọ́n so mọ́ wíwá ilẹ̀ òṣìṣẹ́ olóore kan ẹjẹ́ kí n bèèrè kan lábábù yẹn tí ẹ̀ máa lọ sí mẹ́sìdì tó bá lọ tí ó rí ó rí lórí ẹmàláíkà ẹ̀dá ni àbá àìṣì tí ẹ̀mà lọ mọ́síd tó mẹ́rin lọ́sí sọ́lá tó rí ẹmàláíkà ló jìnrìn ẹ sọ̀rọ̀ náà tí ẹ̀mà lọ júmọ́ lọ́jọ́ júmọ́ kò wá kọ́nà kó jẹ́ kó ní mẹ́rin tó rí ẹmàláíkà ló jìnrìn ẹ wá sọ sẹ́yẹ fún mi nínú iṣẹ́ tẹ́ẹ̀mọ̀ tó jẹ́ kó lẹ́rìí àsọ̀tàwọn súnfí o táwọn ọba tó kàn lọ́rọ̀ wọn tó lẹ́rìí wípé tẹ́yẹ̀ bá ṣe orí ìyẹ pọ́lọ̀ tẹ́yẹ̀ máa lọ hajj tẹ́yẹ̀ lọ umra lórí ìyẹ mọ̀láíkà ẹ̀sọ́ ọ̀tọ̀ ní bọ̀ tọ́lẹ̀bùlẹ̀ ẹ̀lù àṣẹ́rẹ̀ kí ẹ wá ìmẹ̀ ẹ̀sìn àrẹ́sọ̀lára sáà sọ wípé yóò mọ̀ rìn lórí ajínlẹ̀ hatil mẹ̀láíkà

mo sọ wípé àwọn àfáà sọ wípé ó fẹ́ mọ́ sí ẹni tó jẹ́ waliyullah tó jẹ́ ọ̀rẹ́ lọ́n tó àwọn talabatul ilm tó àwọn tí wọ́n ń wá ìmẹ̀ ó fẹ́ mọ́ sí ọ̀rẹ́ Ọlọ́run tó àwọn tó wá ìmẹ̀ àkẹ́yìfàlà wal ulama warasatul anbiya nínú àwọn ẹ̀dá tàbílọ́lájú àwọn àlájọ́ ọlọ́ àwọn akẹ́kọ̀ọ́ mẹ́sàn àwọn àfáà àwọn oníwọ́n lórí àwọn àlájọ́ ọlọ́ ìdájú ẹjẹ́ pé tọ́wọ́ sọ pé àwọn tó jẹ́ wà níyò lẹ́yìn ipò ọ̀dọ́lọ́run ológa jù ìjánàbí ọlọ́run nínú èèyàn ìjánàbí ọlọ́run lòbú wọ̀ wà rìsálà náà tí ò bá ti sí ìyẹn mọ́ ipò àwọn tó tún lè wà nípò wọn ìdáná umul ulama innama yakhsha Allaha min ibadihi al-ulama fas'alu ahla dhikri in kuntum kò sí ẹni tó jẹ́ ọlọ́run tó tọ́lú يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والسيان يعني تجة نقطة الأولى سوف كان مدان الحلقة الحلقة الأولى هذا العودة ونكبك والسيان تولي جاني والله تطلب العلم أنتم ومسي شوف الله أنتم طالب العلم اللي ما عايش عدوها ẹgbẹ́ àwọn sófin fún àwọn ẹ̀yẹ àwọn alùsọ́dọ̀ wọ́n sáà dọ́ àmì alùbìnrin yóò nídìí kọ́sẹ̀lẹ̀ jókòó pẹ́ títí màlẹ́kà ń ṣe sìgbàrù fún malaika tọrọ àforíjì fún ó rìn lórí ìyẹn malaika gbogbo tọ́lọ̀ ń dá pátá dísàdúrà fún tí èdè orí ẹja lóòdò ẹ̀dá kò kíra gbogbo tọ́lọ̀ ń dá pátá dísàdúrà fún ẹjí wáìmẹ̀ ẹwọ́ iṣu wa na. kò lè rìn orí ìyẹn màláìkà yóò gbà ládá tó wáyé pàdé ẹ̀tọ́ lọ́nà ó lè rówó ṣùgbọ́n kò lè ní gbogbo ládátà aṣọ́kalẹ̀ yìí eléyìí ó tó wà ní ìtọ́yẹ kó mọ́ gbẹ wá ló ń gbẹ ká mọ́ fi jẹ́ kí nígbà kẹ́kẹ́ ká mọ́ jàlẹ̀ tí wá mẹ́sì ìmọ̀ ẹ̀ṣọ́ pípẹ́ ìyẹn ìgbàdíjẹ̀ tí mo lọ lé kí pé mo wà pàtàkì rẹ̀ àwọn àbẹ́fún ẹ̀sẹ̀ yẹn nìkẹ́ gẹ́ẹ́ ni wọ́n láì tó yẹn nínú ọtí nínú odidi ọ̀sẹ̀ kan bí náà lọ́jọ́ kan tí mo fi mẹ́rin orí ìyẹ̀bà ẹ̀ka ó tó yẹ̀ lápọ̀lé ẹ wo paríparí ẹ̀wà rẹ̀ lẹ́bìnrin mọ̀sálàkà tọ̀rí kan yẹ̀lẹ́tẹ́mi sòfin ilmet sáfàlà ọ̀fẹ́wàtí sálàkà lọ́wọ́ lẹ́wọ́ ìtọ̀rí kan aljanna ọ̀nà aljanna gẹ̀wà ló wá jẹ́ tẹ̀ mẹ́wàá mọ́ ọ̀nà aljanna kàtẹ́ yẹn tọ̀ tẹ́ pé aljanna yẹn ti kí ni èèyàn retí níbẹ̀ so ìdán ẹjẹ́ kílẹ̀ kó jẹ́ nǹkan tí ó jẹ́ kí hẹ́rùsù wa ojú kòkòrò wa kó lékún kó lékún tábà ti sẹ́tì nǹkan ẹgbẹ́ tọ̀wọ́ lọ́kọ̀ọ́ pé bí mo ṣe ń lọ hálùkọ̀ tó ṣe mú tí àrùkọ̀ ah ọlọ́run tó ṣe àgbàlá kárí ẹ tẹ́lẹ̀ o ah, mo fẹ́ rin o tẹ́lẹ̀ wọ́n láì sẹ́ pé kẹ́bí kẹ́ṣẹ́ kan ọ̀dá òṣòro ipe ìgbà mí ń bẹ tẹ́yẹ̀ bá mọ ọlá tó tààrà tápà tó so mọ́ tẹ́yẹ̀ ń ṣe ó máa ń mú wáṣà pò fún yàn kò ń jẹ́ kẹ́yẹ̀ fíìlì àwọn wàhálà tẹ́yẹ̀ bá pápàdé ń bẹ̀ torí pé ẹ̀sán tẹ́yẹ̀ fẹ́ rí yẹn yóò ṣe kí ni o èèyàn mọ̀ láti ní à àní sẹ́sẹ́ àwọn ọmọ àárín lórí yẹn mọ̀ láìka àní nǹkan báyìí àní nǹkan báyìí àní sẹ́mọ̀ kí ni yóò máa jẹ́ kí wàhálà tẹ́yẹ̀ rí ń bẹ̀rùn yóò máa reduce ẹ̀ fún yẹn àbí ọlọ́mọ sọ̀mọ́ àrùn ọ̀tá ara kọ́lọ̀ kó mọ́dù wà nílẹ̀ dáadáa bẹ́ẹ̀ o kọ́lọ̀ kó mọ́dù wà ní ẹ̀sán bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀sán tọ́lọ̀ ọba àtàlùsọ̀rọ̀ tó sọ nípa ẹni tó ń wá ìmọ̀ ẹ̀sìn kọ́lọ̀ kó mọ́sálà ìfi ṣe wá ní ọ̀sán rahmatu wa rahmu rahimin kíra tí a ń sàlàyé lọ onáà ni usulul iman èyí tó ní ṣe pẹ̀lú àkídà mùsùlùmí kẹbà tí mọ́ ń pariwo fún wáyé pé àkídà ṣe pàtàkì gan àkídà ṣe pàtàkì àwọn èèyàn pé lónìí tó bá gba Islam tó gba súnà orí irun gbọ̀n ṣòkòtò ni wọ́n ti máa ń bẹ̀rẹ̀ àkídà gẹ́gẹ́ láàkí wọn wọ́n láàkà àkídà unfortunately fún wa gbogbo ẹ ti dàpọ̀ àtẹni tó gbádùn àtẹni tí ó gbádùn oníkàlùkù sàǹsẹ̀ gbogbo ẹ̀ lọ́nà but kí ló àtàkùn tó jẹ́ pé wọn ò ní ìmọ̀ tó tó nípa tí wọ́n ń ṣe ọ̀nà ní àkídà àkídà ìdẹ́mọ̀ ìsọ fún wa èyẹ gbélé mọ̀ ẹ̀rẹ́ kí rò lórí àwọn afá àti kọ́nù tíra látara Kùránì àti sunna àdàbà Muhammad sallallahu alaihi wasallam ìkan nínú àwọn tíra tó ṣe pàtàkì fún mùsùlùmí láti gbọ́yé ọdún tíra afá wa àgbà Muhammad ibn Abdul Wahhab rahimahullah ta'ala lápẹ́ ní sọ̀rọ̀ ìmọ̀ ibi tá a dé náà nípa kọ́dà àbí kẹjọ máa fọkàn bá ò bá ní tíra ẹ̀ tíra tẹ́ ní tíra ẹ̀ ẹmú pẹ́ńsù ẹ máa só mọ̀bí tí wọ́n dé ní alukọ̀ kílẹ̀ alukọ̀ ìmìlẹ̀ kílẹ̀ sí bẹ́ẹ̀ máa wá ọjọ́ kan tí ò ní wá lọ́sẹ̀ kejì tí ó kàn wọ́n gbá ti wá lọ́sẹ̀ tó dúdú oṣù tí ń bọ̀ ó gbé láà yóò mú torí yóò fi dàrin ilẹ̀ yóò lọ múrù ọ̀rọ̀ ló ní padà yíyọ tó bá wọn kọ yíyẹ jẹ́ ká fi sọ́kẹ̀ níta wá ṣe láyé lélẹ́ o níta wá ṣe láyé o ní ká gbàgbọ́ yẹ ẹsẹ̀ ká bẹ̀rẹ̀ ọlọ́run bá sí gbogbo nǹkan yòókù àlàkùn ni a kàn ń ṣe kọ́ káyé lè bá rọ̀ wá lọ́rùn àwọn èèyàn kú o bóyá àmà àwọn èèyàn kú gan ọlọ́mọdé ẹ̀kí tí wá tí ìyàbá ó sì jẹ́ká tó sórí ìyọ̀nà ìgbà tó wáyá sí so ẹ jẹ́ ká ní ìṣẹ̀dá tó wà sáàbì ẹ jẹ́ ká ní ìpèsè ilẹ̀ nǹkan lọ bá náà níyó àwọn kátà lọ bá sáré gbogbo ajámu ránṣẹ́ gbátà ń bá káàkiri but èyí tá a fẹ́ lọ báyìí náà ẹ jẹ́ ká dì dáadáa ó ń bẹ láwọn ìgbòmí sọ pé ẹlòmíì ó lè kílẹ̀mù tí a mẹ́rin márùn-ún tó ti kà lórí àfà ní hálùkọ̀

kí láàrí wa dúnìyà mọ̀lọ́rún ọmọlọ́rún tún máa fèèyàn ilà màdá láàbíkọ̀ọ́lọ́mọ̀wárá wọ́n ti gbé ayé sépè àti kẹtí mẹ́rọ ayé àyàfí ìrántí ọlọ́ọ̀lẹ̀ kàtí tó wájọ bẹ́ lẹ́gbàá náà sọ pé àyàfí mọ̀ àtàwọn tó ń wá mọ̀ ẹni pé ìmọ̀ ọláyọ̀gá bu nǹkan tó máa gbé ayé sépè wọn ò gbé àwọn tó bá sọ̀rọ̀ ẹni sépè ọmọ kó já wà nù so ipò tó ẹkẹ́ yẹn máa gbìyànjú láti ṣojú kòkòrò yẹn ìbí ọlọ́run bàbá mi tọ́lá ó ṣe wá nípa nínú àwọn olóríire yẹn náà so bí tàbí lẹ́ni àdíṣì yàwó Aisha mi àdíṣì yóò fẹ́ jẹ́ ká mọ̀ àti sọ̀rọ̀ nípa qadar ipé inna Allah azza wa jalla khalaqa lil jannati ahlan ọlọ́run bá ti dá àwọn ọmọ àjẹ́lẹ̀ kọ́lọ̀ ṣe wá nìkan nínú wọn ọ̀n fi àkílábí àbá ìhìn nígbàtà ti wà nínú lábẹ́ bàráàdì àwọn òbí wọn ọ̀pọ̀lọpọ̀ lè láàrin ha kàdà ààrẹ ní bẹ́ẹ̀ ọlọ́run bá ti dá fáwọn ó ti dá àwọn ará alẹ́ iná kọ́lọ̀ mọ́jà kan nínú ẹ́ nígbàtà wọn tí kú nínú ìyá wọn náà وفي صحيح مسلم عن عائشة رضي الله عنها قالت دعي رسول الله صلى الله عليه وسلم إلى جنازة صبي من الأنصار فقلت توبى له عصفور من عصافير الجنة لم يعمل سوءا ولم يدركه فقال أو غير ذلك يا عائشة إن الله خلق للجنة أهلا خلقهم لها وأم في أصباب آبائهم وخلق للنار أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم حديث يا عائشة أتوا حديث في عفا القطر رحمه الله تعالى إليه تي tó kó sínú tíra yìí ó fẹ́ jámọ̀ ìpẹ́ ọlọ́mà subhanahu wa ta'ala bá tó ti mọ gbogbo nǹkan lámẹ̀tẹ́ ni ẹwà ìṣọ́ fún wa wípé ìmọ̀ ọlọ́run ilmu Allah azza wa jalla ìmọ̀ ọlọ́run ọba ó ti wà kò ní bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé bí pàápàá ọlọ́run gbogbo sí kí kò ní bẹ̀rẹ̀ subhanahu wa ta'ala àyànábì sọ̀rọ̀ láàrọ̀ sọ̀rọ̀ yàwá ìṣà ní dúkìá sọ̀sọ́làm ilẹ̀ gẹ̀mẹ́zà ti sọ̀bí wọ́n pe ànábì lọ sí ibi jàdáza ọmọ kékeré kan tó kú ọmọ rẹ̀ jáde láyé nínú ansar ó jẹ́ kan náà ọmọ ansar ọkùnrin ya ní ìwọ̀n sọ fáàdì pé ya Rasulullah ah ìwò òjíṣẹ́ ọlọ́run tuba li hadha usfur min asafir al-janna ẹwọ́ ṣàníá ah, mọ̀ kú ọmọ kékeré ẹyẹ kékeré nínú àwọn ẹyẹ kékeré àjẹ́ náà yẹn ni pé ìyàwó ṣàní jẹ́ ká gbọ́ yé pé ọmọ yìí ará àlùjẹ́nà lábí àmàlì só à wọ́la mìdíríkọ̀ ah ìyẹn wọ́n ṣàjọ ọmọ yìí ní títí ẹ̀tọ́ lọ ń gbàdúrà rẹ̀ dé ó kú oríire owó òkú ṣe kí n kò ṣiṣẹ́ bú kankan rí kò ṣiṣẹ́ ẹbí rí kódà bóṣe ìfẹ́ ṣiṣẹ́ ẹbí gẹ kọ dàgbà bá iṣẹ́ ẹbí lábí àmàlì só à wọ́la mìdíríkọ̀ kò ṣiṣẹ́ ẹbí ó sì àwọn fẹ́ ṣe gẹ iṣẹ́ ẹbí yẹn ò kò láǹfààní àti ṣe wọ́n ní kàjí náà àwọn sálàf alayhi rahmatullah àwọn ti wá láyé ìṣẹ́ àyàtọ̀ sáwọn sálàf sálàf yẹn

subhanallah yóò pé ah ọmọ ilé ìsìn láǹfààní báyìí kì í o kì í dá òun ọ̀nà tó so tó bá rí àgbàlagbà àgbéwú tí mo wá ń ṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ yìí ti tó ti ṣe o tó ti jùlẹ̀ tó ti láǹfààní àti tọrọ àforíjì fàáyé ẹ̀kọ́ tí ìmọ̀ dábàdé bí àwọn ìṣẹ̀kọ́ àti ọ̀pẹ́lẹ́sọ́lẹ̀ yóò filẹ̀ sọ̀rọ̀ wáyé lórí ibúdán abẹ́mọ̀rẹ́ nínú àǹfààní kẹ́mì ogún ni ọlọ́wà aláwọ̀mọ́tara hátà àtọ̀ àtò nínú àǹfààní kẹ́mì ogún ni pé ìgbà ní ẹ̀mí kíkùn mọ́ jẹ́ kéèyàn fi ẹ̀sẹ̀ sílẹ̀ abalagbọmọ 80 years tí ó bá lórí ibúdán sẹ́yẹ́ kó mọ́ sẹ́sì rẹ̀ ẹ̀ dáhùn tí ó wà ẹ̀ tó jẹ́ nísìn tápẹ́ ó dè jẹ́ ó dè jẹ́ lọ́sẹ̀ kí ni ó wà òbú kíla tó ń wá ẹ̀rí pápọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ àti sí pé ìgbà ìgbà sọ̀gbọ́ òdì àbí nǹkan pé gbàtàwọn sì wà lọ́gàn pé gbàtàwà lọ́dọ̀ àbàrà àbúrà bó yóò sí ọrí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sẹ̀ yẹn ẹlòmíràn lọ́n ti fi éèjì tó ti dàgbà ó ti sàtò rẹ̀ mo ní sọ afẹ́rẹ́ mọ̀ pé ah, ẹni yìí dẹ̀sì tó jù mí lọ dáadáa yìí ó ṣe kókó àwọn ẹ̀sẹ̀ kọ́ àti pé mo ti sẹ́mi sẹ́lẹ̀ ọ̀rọ̀ àti ẹgbẹ́ ọ̀sẹ̀ kí ni ó ti fóònù láǹfààní àti jùlẹ̀ bí tọ́pọ̀lọ́ ti ẹ̀wọ̀n lọ́gbẹ̀ẹ́ so ìyàwó àìsàn tẹ̀lé àìsàn ìgbà tó yàwó rí ọmọ kékeré yìí ìyàwó àìsàn ni làmì yàmọ̀ so á wọ́n lábì bèrè kù ìyá ní ọmọ yìí kò ṣiṣẹ́ láabi kódà kò láǹfààní kò dàgbà dépò pé a ṣiṣẹ́ láabi kọ́ra tàbísọ̀ ìyàwó àìsàn tàbí àbẹ́bí wa sọ pé awà gọ́rọ̀ zálìkà yà àìṣà awà gọ́rọ̀ zálìkà yà àìṣà ẹjá tún pé o bá sì wá nǹkan míì sọ ìrẹ̀ àìṣà yóò mọ̀ fún sọ láìrí pé ní ìbádòdè wà yáà nílẹ̀ ìgbàwà mi arábìsọ́lá àrọ̀sá ń bí pé kí ló fi mọ̀ tí ó sì kí ló fi mọ̀ dẹ́gbẹ̀ ọ̀fáwọn ìjẹ́ tí ó sọ́kúnmọ̀ sí pé bàtọ́pọ̀ mẹ́kẹ́ ni ala ti gbẹ́rẹ́ ọdún abúlẹ́mìnà abbas ó ti àti kàrí àwọn mádùn lẹ́mọ̀ mọ́kànlá sọ́bọ̀ pé gbé aláwọ̀ ara bí mẹ́kánú amìlì nígbàtí wọ́n ọmọ kéré kakú ẹnìkan gbé alábí sọ́bọ̀ jẹ́ lọ́mọ ilé ìlàbọ́mọ náà lẹ́mìnì jẹ́ ọlọ́mọ ọba ló nímọ̀ nípa nǹkan tí wọ́n gbé láyé wọn ṣe ní àdéjà blake na abbas ọlọ́run bá nímọ̀ apákan àfáà sọ pé tó túmọ̀ sí pé àwọn ọmọ yẹn a lè fi gbogbo ẹnu sọ́pọ̀ máa dẹ́nà bí wọn nìkan tó fẹ́ jáde lọ hadith rí yẹn o àwọn kan ní ayẹ sábẹ́ bí nítorí sọ́mọ̀ ẹ̀ ní wípé ká mọ́ da pọ̀ ń nípa bàjẹ́ náà ni wọ́n kápọ̀ ní abọ́ agbọ́dé pàdé bí wọ́n ẹ̀bùrọ̀ yìí wọ́n sọ́tọ̀ wọ́n sàlám wípé ọ̀dọ́ rẹ̀ làwọn kékeré o àwọn kékeré tí wọ́n kú ọ̀dọ́ ni wọ́n ṣe kí ni o ọdún ẹ̀dá lásọ̀lá mọ́ ṣekínú owó wà pẹ̀lú ànábì Ibrahim nínú aljanna abákasà pé tó bá dáadé aljanna wọ́n ṣe ti hànú fún wọn wọ́n dẹ̀wọ̀n wò tó ti yé ẹbí àwọn àsábùlà àrọ́f tí ìtọ́jú mọ́ sọ́rí ẹlẹ́bí àkọ́tọ́ ẹ pé wọ́n mọ̀ wò pé òkè ẹjá wò ẹjá ẹmọ́ lọ aljanna ẹmọ́ lọ ná ọlọ́run àfẹ́ lọ náà àṣẹ bọ̀ àwọn sì bá àwọn kéékèèké náà nìyẹn tó bá kú tí wọ́n bàlágà ọ̀sán náà àlẹ́

ẹlẹ́kẹta kí la máa ṣe mẹ́ àmọ́sàdúrà fún òkú ọlọ́mọ̀sí lọ́wọ́ fún àwọn ọ̀rọ̀ hàmùkẹ́ nínú àrọ́ ọ̀rọ̀ ìṣàṣọ́ tọ́lù máa sàdúrà fún ọmọ kékeré tó kú àdébì máa ń sọ pé kọ́lọ̀n bá kó ṣe ọmọ ẹni fárọ́tù fáwọn òbí rẹ̀ fárọ́tù ní pé kọ́lọ̀n bá kó ṣe ní ìtẹ́lẹ̀ rẹ̀ fáwọn wọ́n àwọn sọfọ́nà pé láà ààrẹ lọ́jọ́dẹ̀ tí sáfìrí kí ni o àwọn òbí wa sáfìrí tàbí o àwọn òbí wa torí pé àwọn òbí wa ó fi wọ́n dá wọn lágara ní kí ni o láyé so kọ́tọ́ ọmọ ọ̀rọ̀ sáfìrí lẹ́lẹ́ kọ́tọ́ wọ́n mọ̀rí wọ̀nyí náà oní kí ni o onídàárọ̀ ọ̀rọ̀ ọlọ́run ní olùkọlù jẹ́ nàta antom fáàmà ẹwọ ẹmọ wà dẹ́nà lọ ẹ̀yà àti àbàbá yìí afọ́mọ́ ìyẹn wá nígbàgbù ṣàfáà yìí pé nínú àwọn tí ó sì pẹ̀lú kìyàmù náà àwọn ọmọ kéékèèké tẹ́ bá kú ṣáájú àwọn òbí wọn tí wọ́n bàlágà àṣà ìbìlà àdídà ọ̀fẹ́ kí sàn ní wípé tábà gbogbo àwọn nùsùsù yá rí pé tó fẹ́ jọ ni pé àwọn ọmọ kéékèèké mo ní wọ́n wọ̀ bí ìdìrì lá àjẹ́nà tó bá mọ̀sọ̀kọ́ lọ́nkọ́ sí wọ́n ní kí ni fáwọn òbí wọn fárọ́ tù fárọ́ ìdán pàtàkì wọn náà gẹ́rọ̀ sáà rẹ̀ ìṣùpáàdà náà pé ó wá wà nǹkan mi sọ yẹn ni pé lákẹ̀tì jẹ́ kọ́mọ̀ wípé ọlọ́mọdé ti kí ni o ló ní àmọ̀tẹ́ lórí gbogbo àlámà أو متربي وعصى صلى الله عليه وسلم إن الله خلق الجنة أعلا خلقهم لها وهم في أصلاب آبائهم وخلق للنار أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم ọlọ́run bá ní alẹ́bìnrin ọlọ́run ti dáwọn èèyàn orí àìṣà bó sọyún bó sọyún ọlọ́run ti parí ètò pẹ́lú fẹ́mú jáde lẹ́ẹ̀ kọ́ olùwọ́ ọ̀gá rẹ̀ láríkà kò túnrọ̀ pé àwọn èèyàn ní wọ àlùjẹ́nà sóyé o ọlọ́run ti dá ọmọ àlìjẹ́nà ó ti dá àwọn ọlọ́gbàtà ti kí ni ó wà láti inú ọ̀dọ̀ àwọn òbí wọn ó sì dá ọmọ náà wọ́n fi asíláàbí àbáyé عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل شيء بقدر حتى العجز والكي gbogbo nǹkan kọ́lá lọ́wọ́ ti dá ó sì pè bùbù sí ó fi kọ́lá rù ẹ̀rọ ìwò àrẹ́bìnrin hátàlá ájízọ́ rẹ̀

bó ṣe ṣe ọlọ́run ti kọ́ àtàlà àjùzọ ọ̀rẹ̀kẹ̀ débi pé ìkọlẹ̀ àti ìmọ̀kọlẹ̀ náà gbogbo ẹ̀ ẹlẹ́bíjá kálọ̀ ìjọba bá sọ̀rọ̀ báyìí gbogbo ẹ̀ṣẹ́ sán ìfòdì súnmi ìyàwó mi ìjọba máa sọ fún ọkọ̀ rẹ̀ ọkọ̀ mi náà mọ́kọ̀ ìyàwó rẹ̀ ó ti sílẹ̀ ó ti pín tẹ́lẹ̀ nì so àdéhùn náà ń sọ fún wa pé kó lè ṣe é بقدر وعن قتالة رضي الله عنه في قوله تعالى تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر قال يقضى فيها ما يكون في السنة إلى مثلها رواه عبد الرزاق وابن جرير وقد روي معنى ذلك عن ابن عباس رضي الله عنهما والحسن وأبي عبد الرحمن السلمي وسعيد بن الجبير ومقاتل حديث آية قرآن صلى الله عليه وسلم تنزل الملائكة والروح فيها في سورة إذا أنزلناه أبي تنزل الملائكة والروح فيها بإذن ربه من كل أمر سد القدر يبقى àwọn màláíkà ọmọ sọ̀kalẹ̀ àti Jibril bí i ní rọ̀bí ìtọ́lẹ̀ ìrọ̀lọ́ ọlọ́pàá bí i kú lè amìrì tẹ́ pé gbogbo alámàrí ni wọ́n ti wà mọ́ ìyẹjú kọ́dàrù ní ẹ kọ́dà yóò kọ́dà fi ìyà ó ní ọ̀tádà fún ìbò onítẹ̀sẹ̀rì ní rahimahullah ta'ala ó ní sáré tó túbọ̀ sí pé yóò kọ́dà fi ìyà wọ́n yẹ kúrò fi sọ́dọ̀ ilẹ̀ mẹ́tìlẹ̀ Lailatul Qadr náà máa ń yanjú gbogbo tó ṣẹlẹ̀ ní ọdún kan láti Lailatul Qadr ta lò lọ́run wọ́n ti kọ gbogbo tó ṣẹlẹ̀ tí wá ní kí ní ọdún kan tí ó fi di next ones ẹjọ́ fẹ̀yà àwọn omi wágbìlá ọdúkọ́ láti Lailatul Qadr ló ti kọjá tí ó wà sí ilẹ̀ ẹ̀kọ́ máa china kò ní gbé gíní so tí ó mú gbogbo fẹ́ àyíwò gbogbo àṣọ ẹgẹ́gẹ́ mẹ́rin bìí pé dáadáa kẹ́mẹ́ sàdúrà ó ti yé àṣíyàtò pàdé ẹ̀dẹ̀rẹ̀kẹ́ ìwọ̀n tó má ti kọ́ bó blọ́ọ̀kì ẹ̀dù bẹ́ẹ̀ lọ yóò ṣe gín ẹjọ́ kọ́lé láti kọ́lé ìwó ti clear rẹ̀ ẹjọ́ lọ hajj lábà tẹ̀tẹ̀ rẹ̀ sọ̀rọ̀ àtà ìyàbá sọ wípé ẹjọ́ lọ sí hajj lọ́dún kọ̀ọ̀kẹ́ láti kọ́lé ìwọ̀n ti bọ́ sáyọ kọ̀ wọn ẹ̀rí pé ti láti àdíṣe ìdálò bẹ́rẹ̀ nìyẹn èrè lè wọ́n sáyẹ̀ 60,000 gbogbo àwọn ìrìnkú ṣe gín ọlọ́lójú oorun ni ọlọ́pọ̀ bá yọ̀dẹ̀ fún ọlọ́dún àtúntúkálùkù wa náà so bókọ́lá ò ṣe rí nìyẹn tẹ́kùn ní ìsọ̀rọ̀ kúrò náà pé mo ti sanwó ẹ mo kówó gbàgbé gbogbo ilé yàní àní 50,000 ẹ pé ọlọ́nkọ so bí kọ́lá ò ṣe rí nìyẹn ó ní agbára dé lẹ́gùn ọ̀dọ́là ní pé wọ́n kọ́ nílẹ́sìn kọ́tì wọ́n ti kọ gbogbo ẹwà wo ẹwu àdẹ́wò tó láti kọ́ látàlẹ́ wọ́n wà máa ṣe ya ayù ayùyù látàlẹ́ tí ó fi mọ́ láti jẹ́ kẹ́mọ̀ bẹ̀rẹ̀ kẹ́mọ̀ ṣe bàdá kẹ́mọ̀ ṣe ìfà yóò kọ́ bá àrùbí tó fi sọ́sàn láti kọ́ tó fi sọ́sàn yóò kọ́ bá fún àmà ìyà kúrò fi sábàtì ìlà mẹ́fìlìyà láti kọ́ bí wọ́n mọ̀ yanjú nǹkan ṣẹlẹ̀ àárín ọdún kan رواه عبد الرزاق وابن جرير وقد روي معنى ذلك عن ابن عباس على حسب عبد الرحمن السلمي وسعيد بن جبير والقاسم نعم وعن ابن عباس رضي الله عنه إن الله خلق لوحا محفوظا من درة بيضاء إيه قد تقول لي حديث بتيجي أبي أثر قطعة sẹ́rẹ̀ pé ní sí ó túnmọ̀ sí wípé ní látùrù kọdìrì kádàwà ọdún mẹ́lẹ̀ wọ́n máa kọjọ́ rẹ̀ wọ́n tún ti di next one ó tún kọ́ mi so ìwọ́n tó sọdún ìtọ́lọ́ bá ti bọ́ fún mọ́wọ́dé ọlọ́run sẹ́mi rẹ̀ dìgbà ètò ń bọ̀ ó lọ mọ bóde sọ̀rọ̀ ara rẹ̀ tó ti yé so ọdún kan wọ́n dẹ̀ lọ kọ́ láti inú láhùn màfú dáṣọ fẹ́rẹ́tì wọ́n lọ kọ́ píẹ̀ láti tòtọ́ lọ àtàtà aláṣọ عن ابن عباس رضي الله عنهما قال إن الله خلق لوحا محفوظا من درة بيضاء لفتاه من ياقوتة حمراء قلمه نور وكتابه نور عرضه ما بين السماء والأرض ينظر فيه كل يوم ثلاثمائة وستين نظرة ففي كل نظرة منها يخلق ويرزق ويحيي ويميت ويعز ويذل ويفعل ما يشاء فذلك قوله تعالى كل, كل يوم هو في الشأن رواه عبد الرزاق بن منذر الطبراني والحاكم نعم. ابن عباس سيد رضي الله عنهما إن الله خلق لوحا محفوظا من ذرة بيضاء صفحاتها من ياقوتات حمراء لوح المحفوظ طلعوا بقى قدر gbogbo nǹkan sí pátá wà nígbà ó mọ̀rọ̀ kìtà tẹ́pọ̀ ní bí encyclopedia gbogbo ẹ̀ ìbẹ̀rẹ̀ tí ń kọ́pì ti ti ẹ̀kọ́ lọ́dún ìbẹ̀rẹ̀ tí ń kọ́pì ti ti ọjọ́ orí tó wà níbi àdíta bẹ́ẹ̀ mọ̀sọ́wọ́dá sọ tọ́mbà ti wà ní ìyá rẹ̀ sẹ́rẹ́ tí tàbí kàyẹ́síwájú pé wọ́n mọ́lákòókò wà bá yóò wà kọjọ́ kátìbì kátìbì ní kí wà ájẹ́lì wà àmẹ́lì wà ṣàkíyàn ọ̀sàrí so ibẹ̀ náà ti ń kọ́pí ẹ̀ book lọ́wọ́d mahfoud èyí tó ń gbogbo ojoojúmọ́ ibẹ̀ náà ti ń kọ́pí ẹ̀ ìbìlàbá sọ pé ọlọ́gbàtọ́lọ́gbà dá tó funfun gbòó ibi tọ́lọ́n fi dá nǹkan tó pé funfun gbòó ni apáta ní oṣìṣẹ́ àwọn ojú ewé rẹ̀ pátákó ní ẹ̀gbọ́n lọ́kọ̀ ọbẹ̀ ọlọ́run bá ṣe ní ọ̀sán lórí tó jẹ́ wípé ó dàbí nǹkan pupa ṣùgbọ́n kìí ṣe gbogbo yìí tó jẹ́ pé orí rẹ́súrẹ́sú ó fi ròyìn ẹwà rẹ̀ ó ní kọ́lámù òhun rẹ̀ ègé tó lọ́run bá ní kí ó fi kọ gbogbo tó wà mí lánàá àfúsì yẹn ìmọ́lẹ̀ wàkìtáàbù òhun rẹ̀ ìwé tó ń bẹ ń bẹ jẹ́ ibi tẹ́kọ̀ọ́ sí ibi tẹ́kọ̀ọ́ nǹkan ìsí gẹ̀ẹ́ ìmẹ́lẹ̀ ni lillahi fi kulli yawmin sittuna wa thalathmi'atu lahza lójoojúmọ́ ẹ̀rọ agbọ́ lójoojúmọ́ ayé Allah subhanahu wa ta'ala ọlọ́wà mẹ́rin wo lawal mahfuz ní 360 times ẹ̀rẹ́ ló 360 times 360 360 sittuna wa thalathmi'atu lahza ọlọ́wà mẹ́rin wo bẹ̀ nígbà 360 kí ni yóò bá 360 ogó ẹgbẹ́ wá ìbá ọgọ́rùn mẹ́ta àti ọgọ́ta irinwó dín ní ogójì ìjọba kan lọ́kọ̀ ẹ̀rà gbẹ̀ntẹ́ lórílẹ̀ dáàsọ́ nìkọ́lọ̀ jẹ́ ìrìn ogun lẹ́yìn ọ̀bá sí ní ìjà irinwó dín lógójì funfun bẹ̀rẹ̀ lórí ó fi kúlù so ẹni wọ́n dínlógójì ni ẹ ó ní fi kúlì yọ́ mi ti tó ní wàsàlá tó nà mí àti làbá ní gbogbo ojoojúmọ́ ọlọ́run bá máa wo kí ọlọ́run máa wò láàrín àkó náà mélòó ẹmọ́sùn tó ti sì mọ̀ dáàrin nígbàjẹ́ ti mẹ́rin wọ́n dínlógójì ẹ̀ẹ́sẹ̀ sàdé mi jí lọ léwé pọ̀ ó ní yákùnlókù yárùzókù yóò mẹ́rin tó wáyé yóò yìí subhanallah yóò rí zuwa yóò zil ọ̀yẹ́ fa alùmọ̀ yà ṣáà Abdullahi ibn Abbas sahabiyun jalil ọ̀rọ̀ yìí nísìn àwọn àwò pé sí hadithu ọ̀sọ̀pánàbí sọ pé sallallahu alaihi wasallam tó ti yé nísìn ọ̀sọ̀pánàbí sọ pé bọ̀ sahabiyun Abdullahi ibn Abbas yìí pé irú ọ̀rọ̀ tó sọ yìí náà sórí sọ́lá tọpọlọ rẹ̀ ẹ̀yẹ tọ́lẹ̀bẹ̀rẹ̀ ẹni mìlélẹ̀ tó pé nínú àdìsọ ẹ̀pọ̀ ọ̀rọ̀ tí sàbí bá sọ tó jẹ́ pé àwọn afẹ́ a lè fún ìdàjọ́ pé ah, gbọ́gbọ́ lẹ́nu ànábì nítorí pé rú àwọn nǹkan báyìí làbí tó rọ́kọ̀ bèèrè àkè nǹkan tó ìwọ̀n lè fìlà káì màlá sẹ́nu so yé nísìn a lè sọ pé ìjọ́rọ̀ ah, tó wá sọ yìí pé ìwọ́n lè ti fi làkáì mọ̀ ìdá ìta mọ̀ sọ́rọ̀ ni pé làwú màdá làwú fọ́kùnmọ́ màdá fọ́kùnmọ́ ẹ̀dàkùsọ yẹ yìí jẹ ma ọ̀rọ̀ tí àbílẹ̀ náà bá sọ yìí

àwọn ìṣẹ́lẹ̀ inú àwọn tí wọ́n wá sọ pé ó mọ́gbọ́n náà àwọn ìṣẹ́lẹ̀ ìbàbá àti jẹ́kọ̀ọ́ ẹ̀bọ̀n asọ́ọ̀lù kọ́ ló gbé kò sí mẹ́ ìbájú kó tó dàjìdú náà wípé ìbàbá àti owó àná ọ̀gbọ́n gba àwọn àtọ́nà àwọn ìṣẹ́lẹ̀ o bọ̀tí ẹ̀kì mi tẹ́lẹ̀ àwọn àtàkùn àṣọ ibùdó bàbá àti pé no ara so ìdá tábà ti yọ́kù ọba ẹgbẹ́ kò sí náà tó ń gbọ́ra àtọ̀nà ọ̀sẹ̀ àtẹ́gbẹ́ àdí ọ̀rọ̀ yìí áfàrù yìí làwọn òkú mọ̀bàdá àmọ̀ fún àjẹpá ló ṣe kí ni o alákòóso yé mi sóyé yìí sóyá àdì ẹjọ́ sóyé alhamdulillah so ìdán wọ́n sọ pé ọlọ́mọ ń wò láwọn àbúrò ní tàlàfù mẹ́ sí tún wọ́n tàlàfù mẹ́ àti làbọ̀ kí wọ́n máa wò mẹ́ ìtumọ̀ ní pé iṣẹ́ ń lọ ní bẹ́bẹ́ ń lọ Allahumma sallim sallim yakuluk ọlọ́run ń dẹ́dà yaruzuk ó sọ àwọn kan ọlọ́rọ̀ yumit ń pa àwọn kan táìmù yẹn yóò fi ń yẹ àwọn kan táìmù yẹn yoriz ó sọ àwọn kan dẹni abiyin táìmù yẹn wáyé ó sì ń jẹ pẹ̀lú àwọn kan táìmù kan yẹ́fọ́ ọdún mọ́yẹ ṣáà ní tó bá wọ́n ní ṣe táìmù yẹn so ìyẹn ni pé láhùn màfúù yẹ kò wà lẹ́sbìsì ọkọ̀ọ̀rọ̀ nínú ìwọ̀n mìzákù dára kàkọ́rù wùtà ara kúlẹ̀ yàó mẹ́rin gbogbo àsìkò gbogbo ọjọ́ ọlọ́run bẹ lórí kíni lórí iṣẹ́ ọlọ́run ṣe kàkàlọ́ kí ló wá ń ṣe yàkùlù kí ló ń ṣe yàrùzọ kí ló ń ṣe yùmí kí ló ń ṣe yòhìí kí ló ń ṣe yòhìn kí ló ń ṣe yòdìlì kúlẹ̀ yẹ́ òrùwọ̀ fi ṣà so ọlọ́rọ̀bá kò sígbà kankan tọ́rọ̀ ṣe kí ni tọ́rọ̀bá fúrí subhanahu wa ta'ala gbogbo tó sì ń ṣe ó ti wá mú molókọ́ sí láwùn so bàtọ́rẹ́pọ̀ wà láwùn mahfuz ẹ̀kọ́ kan tó bẹ̀ bá fáwà fà láti bẹ̀rẹ̀ fún wà jazahumullahu khairan ó tó bá yẹ́pọ̀ ọlọ́rọ̀bá wa subhanahu wa ta'ala alẹ́dìkọ̀dẹ̀ alìmẹ̀kùn làṣẹ́ ọba tó mọ gbogbo nǹkan tó tà tó wá dọ́lá tó kọ́ sí láwọn mahfuz ìgbà tó wá ń wo láwọn mahfuz yẹn sì túnú wàfàlátò mẹ́àtì láàbọ̀ lójúmọ́ kan fa á ń tẹ̀kà tó lè bẹ̀rẹ̀ àyìn ìwà akẹ́kọ̀ọ́ mọ̀ tó ní tíra ó wá kùrà ní tó wà fi gbé yẹ̀wò á ta wàyí hàfin kódà kó jẹ́ pò tí a tó jẹ́ pé àwọn olàmọ́ ìwọ́n náà kọ́ṣà wípé alhafid ẹjọ́ wà kùrà ní ṣé kó mọ̀ kàádìí ní àbíkọ́ máa kà ní àtòrí sojú ni wọ́n sọ yí pé tó bá tẹ̀fẹ́ ká torí gẹ kó ṣe kó jẹ́ kí mọ́sáàf ṣe kíni o mọ́sáàf wà pẹ̀lú torí kíni tó bá ti ń lọ tó bá fẹ́ ṣe kíni kó ṣe kíni kó wò ó tún kàrọ ṣe kíni kó wò wíwò yẹ núrù kan ìmọ́lẹ̀ kan ń bẹ níbi wíwò yẹ ìbẹ̀rẹ̀ ti wá lọ sí mọ́sáàlá yí pé tí ẹ̀bá fẹ́ ṣe kó gbà yẹ báwọn yẹn sọ̀rọ̀ ọlọ́run ọba jẹ́ kí yẹn gbé tí àdáni ló dáa jù ní àbíkẹ́yìn mọ́ sọ lórí ló ẹ sọ̀rọ̀ dáwọn ṣe méjì so ó ń bẹ̀rẹ̀ àwọn olàmọ́ àtọ́sọ wípé kéèyàn gbé nǹkan dání ló wà áṣà nítorí pé ọlọ́pàá sọ́dọ̀ dára ó sàmọ́ gbogbo nǹkan àbẹ́ẹ̀kọ́ ni ó fẹ́ gbogbo nǹkan náà pẹ́tẹ̀ ìbáwọlá àmà fún sẹ́kọ̀ọ́mọ́ tó wà mẹ́rin ẹ̀ dáhùn àbẹ́ẹ̀ dáhùn àkídà ní o ẹ̀bá ti dáàtọ̀ ẹsẹ̀ gíní ó lọ ti ẹ̀rọ ṣàwọn òdúgbò láàrin dáàrẹ̀ ọlọ́mọ gbogbo ọ̀tọ́ náà kùkún lè ṣe yìí àní gbogbo kan lọ́mọ bọ́ tó ti bẹ́ẹ̀ kínáà kíní ìbìnà aláìsọ ó ní pé ọlọ́mọ bá kíní mẹ́sẹ̀ ìmọ̀ ń wọlọ́ ọ̀nà àfún náà mélòó sì tú ní wọ́n sọ̀rọ̀ mi àti láàbọ̀ fìkúlìyàwó ojoojúmọ́ àwọn ọmọ wo bẹ̀ subhanahu wa ta'ala máa pọ̀ sí almuhim kódà kó wá jẹ́ pé o ti hàn náà o gbọ́dọ̀ ní àkọọ́lẹ̀ so ṣíbùdó pẹ́pẹ́ ẹ̀tí wá àtẹ́rí pé o ọ̀rọ̀ tó tó sílẹ̀ ní àkọọ́lẹ̀ kẹyẹ pé àìmọ̀ o lè gbàgbé tó bá sì gbàgbé kó jẹ́ mọ́rìjà kó jẹ́ pé ó jẹ́ bí kí lọ́mọ́ pé reference tó ti yẹ́ wà so ìyẹn ló dáa so báyìí ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀ ẹ̀mú ẹ̀rin jẹ́ta ní àṣàlọ̀ ah, mo ti ha gbogbo ẹ̀ sọ gbogbo ẹ̀mú kọ́dà ha ẹ̀jẹ̀ tó tó ní nínú ó sì dáadáa so pa kọ́lẹ̀ ìyẹn ń bẹ nínú àwọn sálàf nínú àwọn tó jẹ́ wípé yẹn ó padà wọn kù nínú ẹgbẹ̀wà rà nínú àwọn ẹgbẹ̀wà àdíìsì wọn nǹkan tọ́lọ́mọ́ kọ́lọ̀ dédé àwọn sàlàyé àwọn ilẹ̀ almuhim o ní pé ọlọ́pàá sọ́rọ̀ àtàrà tó mọ gbogbo kan ó tó o tó ti wá akọ́kọ́ dẹ́kọ̀ pé ọlọ́run kọ́lé àbí akọ́kọ́ dẹ́kọ̀ pé ọlọ́run o ọlọ́run mẹ́ ń wò ó so àfáwà gbé tí àwọn sàṣẹ tó ń jí tí àwọ kí ni fẹ́ẹ̀ ní mọ́ sọ lórí wọ́n dára ẹ̀ láàmù ká máa wò ó tí o bẹ̀ẹ̀bẹ̀ wọ́n dà àwọn àfáà sọ pé tó bá tẹ̀ wá jẹ́ hálùkọ̀ ìgbéyà káfà ní tíra náà wọ́n dà ó lọ́mọ wò nínú tíra kọmọ sọ́kọ́ mọ̀ wò ní sáfẹ́ ìmọ́lẹ̀ kan lọ́wọ́ bá sọ́nà mọ̀ sí nínú àwọn ìsinmi láti dára bá sílọ bẹ́ẹ̀ ní ẹ̀wà átàdé ọjọ́ kan mo gbọ́ pé mo gbọ́ látọ̀rọ̀ ní àtẹnu ìkànnì àwọn ọmọ sàárẹ̀ fàfidà ọlọ́ ṣe fọ́ sí ilá àbá fàfidà ọlọ́ tààrà wọ́n ń sọ ọ̀rọ̀ lórí bábùl àwọn ruwatul hadith wípé nínú ìpìlẹ̀ gan oní pé kí ṣékù ó gbé tí àrà nínú ẹ̀ ó fi mọ̀ká wà á ní kọbára wà á ń kiri kan kó mọ̀ ẹ̀ka kó mọ̀ pè ìmúlá ìmúlá òun hadith kó mọ̀ pè fún àwọn tọ́lábà fẹ́sì mọ̀ kọ́lẹ̀ kó mọ̀ pè fún kó mọ̀ wọ́jà kó mọ̀ pè fún wọn wọn tọ́ nípìn yẹn ló dáa jù hátà kò má ti hà so eléyìí kò sáàmù kù ń bẹ̀ kó má ti hà kọ́dà kó wá máa hà náà ó sá ti kọ́lẹ̀ nítorí àlè ìbúrọ̀ ni pé nítorí fẹ́ sọ ọ́ o nítorí yọ ni so olùfẹ́ ṣe kó gbà àwọn èèyàn lọ́dẹ́kọ́ ní kó sọ lórí kọ́ ní òwe tó ti kan lóòrùn tó bá dẹ̀ rọrùn pé ó kan ó há o èyàn kan ah, wa so aspect yẹn náà ó ní ti ká mọ pàkíyèsí àwọn aṣọ bọ̀ kéèyàn rà nǹkan mọ̀ṣà kò sí pàtó dàbí bọ̀ tó bá rà tó yẹn náà ní reference tó yé wa lákọọ́lẹ̀ ní tíra ní churches kékeré òun náà lóòótọ́ bá ṣe ń sọ yé mi bọ̀ ní nǹkan tó jọ pé tó bá ta àìtí ẹ̀ mẹ́ nǹkan lè atẹ́gùn lè fẹ́ sí yẹn lọ́pọlọ ọlọ́mọdé kárí o ọlọ́mọdé kárí o ọlọ́mọdé o àwọn alẹ́kẹ̀ẹ́ tó bá sẹ́yìn yẹn gbàgbé gbogbo abẹ́ẹ̀kọ́ ni ó wà àwọn ọlọ́mọdé o bẹ̀rẹ̀ ṣàdéhùn fún wa tẹ́kù tó bá sẹ́yìn so ọ̀rọ̀ mọ́dé kú ọba kọ́lọ̀ máa kó ṣàánú wa alùmọ̀yìn mi ta fẹ́ mú ń dàbù ní pé kúlẹ̀ yàwó mi wà fi تكعد بقى يعني، آه، ده قاعدة القيمة دي يعني ايه نستفيد هذا القدر كل ده يمكن أمر يبدأ نستفيد اجاور ابن القيم عليكم بابي. قال ابن القيم رحمه الله تعالى لما ذكر هذه الأحاديث ابن القيم رحمه الله سنة مع صلاة صالح قل لما تيافا تصوى بدون منه بوا بيز تيافا مو ما بو نعم. ينام فهذا تقدير يومي قل تاريخ عشان الله ما هو بلد جمعه قلت كان عايز جمعه لا بقى ìfàsọ́gbọ́dà ojúmọ́ wà wọ̀lẹ́dẹ̀ kọbílá hù tẹ̀kùdírò haulí ètò wà níbi tàbátọ́nà màláíkà tó wà ní wọn fún àti kọ̀dára sọ inú tó tẹ ewó ni yẹ ọlọ́dún kan sóyé wọ̀lẹ́dẹ̀ kọbílá hù tẹ̀kùdírò jẹ́ yàní ọlọ́run bá àwọn míì síwájú ẹgbẹ́ ńgbà tí ìyẹn nígbà tí àtọ̀ bá kọ́kọ́ dọ́wọ́ mọ́lákù tó mìí tí bìkọ́ ìmú mẹ́rin àti àtọ̀ bá kọ́kọ́ àtọ́kọ́ àti omi tó bá pàdé lọ́dọ̀ mọ́lákù kan wọ́n bọ̀ wọ́n sọ pé ọlọ́run bá mọ̀kọ́lákọ́ tó wà mọ́ ìrù mọ̀kọ́lákọ́ tó fẹ́ dá àtọ̀ yìí nàbí yóò fẹ́ الله so tó sọ mẹ́rin ni pé ní pípẹ́ yìí náà ọlọ́run lè sáàdì bí yóò fẹ́ dá ni àbíkò tẹ́kí mi. ọ̀lẹ́dí kọ́bílẹ̀hù tẹ̀kùdírù ń sábì kún àlẹ́ wùjúdì yìí. ẹ tó sì kọ́kọ́ tẹ̀kùdírù tó kọ́kọ́ ti wá sẹ́gbó tí wọ́n kọ́ akẹ́kẹ́ yẹn tiẹ̀ kọ́sẹ̀ tó sùn yẹn ọlọ́run tó kọ́kọ́ gbẹ̀yẹn lẹ̀ لكن بعد خلق السماوات والأرض والذي قبله تقدير سابق على خلق السماوات والأرض بخمسين ألف سنة طبعا طبعا الله سبحانه قائل الله قد كتب مقادير كل شيء الله قد كتب ببنك قد بكنه قبل خلق السماوات والأرض بخمسين ألف سنة سواء قدرات سماء سلس ni ó 50,000 years. Ọlọ́pàá sọ, ó ti kọ gbogbo وكل واحد من هذه التقادير التفصيل التفصيل من التقدير السابق sari gbogbo kọ́dà táwọn sọ pátá ó kọ́dà bí ẹ pé wọ́n ń sàlàyé ara wọn gbogbo ẹmọ́ ló padà sí wà ń dá ó òmùgbọ̀n kìtà ó padà sí ilé láwọn màfúzì tó dáre tí kọ́dà rà yí oyí tí kọ́dà rà yí kèyí tẹ́rí gbogbo ẹ̀ tafsílù ni tó yẹ nìsí kọ́dà rà yí oyí kíláni tẹ́ bá wá lọ́wọ́ àbọ̀ láwọn màfúzì oyí lójú nìsí tí kọ́dà rà yí oyí ọ̀pẹ́gbẹ́ ọlọ́run bá ọkọ̀kọ́ sọ fún wọn ní ọdún yìí pé ẹ síbẹ̀ lọ́dún yìí kọba yóò ṣẹlẹ̀ so yóò láti ọlọ́run sọ pé nǹkan báyìí tọwọ́ títí ọdún kan yẹn ló yí àdì títí láwọn ló kó yí gbogbo ẹ̀ka sábà dàbí pé ń ọkùdọ́rọ́tìhì wa hikmati. ó ń sọ tító bí ọlọ́run bá pípé mọ́ ọlọ́run àti agbára rẹ̀ àti ọgbọ́n rẹ̀. ọ̀zíyádá ti ta àrífi hilmalaika wà ìbádá olùmọ̀mìnín bí nẹ́fṣìhì wà túnmá ìhì. àti pé látara bẹ́ẹ̀ àwọn èyí ó lè dọ́lọ́run bá sùmọ́ràn ọ̀tá lámọ̀ àti àwọn mọ̀láíkà rẹ̀ àwọn ẹrú ọlọ́run ó sì yóò dá àwọn mọ̀ fún ẹ̀rọ ọlọ́run àwọn ẹ̀rọ ọlọ́run bàtà ní jẹ́ mùsùlùmí pẹ̀lú àwọn ọkọ̀ ọlọ́run bàtà wọn. ثم قال فاتفق أصحاب الأحاديث أن القدر الثابت sọ inú àkọ́dà sí pé kọ́dà ما كنت بأشد اجتهادا مني الآن وقال أبو عثمان النهدي bàtí àwọn sàbẹ́ kan gbọ́ wọlé ó ní ah in tó kù ní ìsin ni pé kíyàn wá múra síṣẹ́ báyìí ọ̀rọ̀kọ́dà ìgbẹ̀ tí èèyàn fojú rí kíyàn múra ẹwú báwọn sàbí ṣe bá àdérí tí àwọn ti báwọn ṣe bá gbọ́rọ̀kọ́dà yóò ní ẹwú àwọn sàbẹ́ báwọn bá ń gbọ́rọ̀kọ́dà ó ní pé in tó kù mọ̀ fún ṣùgbẹ́ṣẹ́ ti ṣe hàn لأن بأول هذا الأمر أشد فرحا مني بآخره وذلك لأنه, وذلك لأنه إذا كان قد سبق له من الوصول كان فرحه بالسابق التي سبقت من الله أعظم فرحه بالأحساب التي تحت وده أفعل أبو عثمان النهري وصف سلمان بها سوري ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ a máa dùn ún nínú jù parí ọ̀rọ̀ lọ oríkìní torí pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ oníkójú wà ní kọ́bà ẹwọ ọ̀rọ̀ ọ̀rọ̀ kàrámù jẹ́mìí ó tó kọ́wọ́ lápọ̀jù ẹ̀jẹ́ ká lójú lóye ìyẹn ra mọ́tò yìí sùn mọ́tò tó rà ẹ̀sẹ̀ fọ́sọ kádà kó yóò ra mọ́tò àbí abẹ́ẹ̀kọ́ ká ló tayé tó lè tìbí wa ó ní pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé aṣẹ́kùtù wọn mọ́ lọ́pẹ́ nínú ní mọ́tò láyé ó ní nǹkan yẹn ń dùn ó ní pé nígbà tí ti jẹ kẹ̀kẹ́ tí ti jẹ̀rú kẹ̀kẹ́ ìrìn òyìn lẹ́yìn ní dáadáa kẹ̀kẹ́ ọlọ́run ti kára dáadáa ìmọ̀ mi pé nínú pé ọba dáadáa mọ̀ lọ́wọ́ yìí o tí ní àṣeṣíwájú kankan lọ́dọ̀ rẹ̀ ó sì rò dáadáa yìí kẹ́mì sáàjú kó tó ṣe kí ni ó tó dáadáa so inú òun máa ń dùn sí ju ìgbẹ̀yìn ọ̀rọ̀ lọ́gbẹ̀ àti nípa àrà báyìí àti nípa àrà lọ́tọ̀ ìtumọ̀ ẹni pé ìgbàtàbá tó àwọn kankan mẹ́láyé ìgbàtàbá tó sí láti mọ̀ pẹ̀lọ́ nǹkan rà ìyàwó fífẹ́ àbọ́kọ níní pàtọ́kọ́ bá wà lọ́mọ kékeré èyí mọ̀ kálukú náà mọ̀ kó wọn ìyáwó àbì òwò lọ́kọ ó ní wà tó bá tó lọ́kọ kó tọ́lọ́kọ lọ́kọ lóòótọ́ ẹ̀ gẹ́ẹ̀tì mọ̀ sọ ó mọ̀ bọ̀ tó bá gbà tó bá tó ní ọ̀gá tó ẹ̀kọ́ ṣe kí ni yóò ní yàwó ó lè mẹ́rin káàdé ojúmọ́ kó sì mẹ́rin kó sì mẹ́rin àríjẹ tó díye so ìdá ìbẹ̀ ìyẹn láti gbẹ̀mọ́ ọlọ́rọ̀ bá lọ́ba dáadáa ká mọ̀ ṣe mọ́ra pé ọlọ́ba sùmọ́nà ọ̀tá ara ìbẹ̀rẹ̀ kó tó dípò ti ẹ̀dá wa gẹ tó ti kọ́ kádàrà ó ti kí ni ó ti kọ́ àmúwa nínú ọ̀gá táwọn ọmọ dúpẹ́ rẹ̀ fún old Islam hmm. ká tó dáyé rárá ọlọ́dún kọ́kọ́ mùsùlùmí àjẹ́ abẹ́ẹ̀kọ́ wọ́n náà ní ìmọ̀ àìmọ́lọ́nkẹ́ ni abẹ́ẹ̀kọ́ ìpẹ́ náà ti kára rẹ̀ máa kó tó ní pótí ẹ̀dà sọ́bà tó pé ìdà lágbájá o ọmọ lágbájá o mùsùlùmí lọ jẹ́ ó rẹ̀ látọ̀nà ọlọ́fà so ìyẹn yóò jà máa lórí títà rẹ̀ àbúrò sí mọ̀ sọ̀rọ̀ pé ìbẹ̀rẹ̀ lọ́yẹ́ ló mẹ́ dùgbọ́ òun ló ju ìparí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ṣàlọ́ tọ̀dọ̀ tẹ́ fi bẹ̀rẹ̀ tọ̀dọ̀ ṣàlọ́ àwọn ìdọ̀fà tó bá tókù àmì kọ́ ti kéèké síkù lábẹ́ àwọn àtàrí yẹn عبد العتب بن جبل جميل كان في الرباطية وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم